صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني أشهر رمضان نرميته يوضع 1437 ọdọ́ hijira ṣìdédé parí monday oṣù kẹfà lórí mẹ́ ẹgbẹ́ta ìwọ̀dọ́ 2016 راتوا غني عشان في في سورة البقرة آية ويجي يوم الجو وإذ قلنا دخلوا هذه القرية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ كنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب وادخلوا الباب سجدا وقولوا حقة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين نعم الله تبارك وتعالى يسألك ومتوكا كبي وهالا يا نبي موسى عليه السلام فنتي ولكما لي وبكما كودا باجي ولما كوبا لتوبا ولينا وما يبدأ كلا وجل ulema kudu kuma daba ji kojoja ma ba ji te magba aji kuma ni fir'auna ọrọ ya kuma ni ama mgu daba ji kaji abibe gida iko kuma ya ma be iko abaji ya musa abamu da biko isra aloge shagama kama adada ya ti misra ugbo ma mali ti misra because ọmọdé ayẹtọ mẹwé adìdẹ ọjọ ìhè owó ètùtù gbẹgà ayé ajọ ọjọ àtàwọn wọn láwù tó bára ala nke ọma ti tọ mẹ ló ha o háàbì ìrẹkọrẹ ẹfẹ òkè dín wọgbà mẹgìdẹ ọjọ mọdù mọọmọ lẹlẹ ọmọ ẹni máa lè dìbò lẹ́lẹ́bà fọ́kùlù mìíràn àìsàn ṣe tùm rọ́bọ̀ mẹ́jù jẹun gbogbo dúkìrù mẹ́jù mẹ́àjá kẹ̀dẹ̀ mẹ́fà tòdó ẹ̀rù ní dìbò lẹ́ ẹwà tìkì dìbò lẹ́ gbìtìgbìtìgbìtì ọjọ́ àti ugbélé mẹ́lò àdùsùn ní ogun mẹ́sí yìí ugbélé ló òun yọ̀ ń mẹ́tò làbájọ yìí mẹ́yà yọ̀ mọ́kú mẹ́jù jẹ́ ń àlàá àlàá onye matalebi musa yi nega dito kpehe obele ha ayo mo ka ya dodo ala ha ji tomo ha dodo gele ini bodu kuma anya di ha ekele bo ale ba musa ni e o ti se o ka on ka kini ina na kuma de ma mo abile de imani ma jo ma ala ha ojo adị ya ibele lokomo kamere pa jo me je ole okolu mi na ha ko se ti bèbí lọ́jọ́ àtúmọ̀yá ọ̀má nú máa ẹ̀tọ̀ ṣọ́gà máa yá náà mẹ́lẹ́bá èèyàn ká máa fẹ́ sí àìsí ká máa fẹ́ wọ́n àwọn ẹ̀kẹ́ ṣe mọ̀dá òun ṣàlù ká má ẹ̀wọ̀n àti stress má ẹ̀wọ̀n tó páyé má àbúkà fífún máa yọ ọjà máa ṣe àwíwíwí yá lè ọlọ́pù mẹ́gbé ìjìnà jẹ́ ọlọ́pùdókìdó lókó kàdó ọlọ́pùdókìdó lókó kàdó ẹni mẹ́gbé ìjìnà lókè sí id mọ́yá sí investigation máa ibi ti ṣe ẹ̀wọ̀n lókùn máa nípa wọn táwọn akóyà ń wá tó ẹni mẹ́gbé ìjìnà kò sí musa àtàwọn ẹ̀ amẹ́lò ọmọ ẹ̀wọ̀n àwọn ológun ẹ̀lẹ́ ọmọdé omi mẹ́kọ́ ní ara rí mẹ́yà mẹ́ka ẹni ẹdúgbọ́nù omi mẹ́ka mi tákòmí kó àná ọ̀tún wà mọ́ ohun máa lè tí máa kó àlẹ́ máa lè tí ò lẹ̀ máa yé bí ọmọlẹ́ máa yẹ ohun gidi bí òòlì a máa yẹ ohun gidi bí òòlì pakó ṣáká máa níbi musa aléhìsára ọmọ ìkára níbi musa aléìsàlá inú lukánù àtẹ̀tẹ̀ jáṣùwá lúgbó alùmọ̀dáwì ò lẹ́lẹ̀ máa nínú ẹlẹ́tẹ̀lẹ́ gbọ́ ọlọ́pàá kùmàlí ẹlẹ́tẹ̀lẹ́ lẹ́lẹ́ ẹkólé ẹ̀pẹ̀ méjì ìdàmátákì yánà ọgbà ìbá máa nínú ẹlẹ́tẹ̀lẹ́ lẹ́wọ̀n máa lé àti ìyálùmọ́ ọgá nìwọ̀n rí onye mi amẹ́wọ̀n ẹdídẹ́ ìdè àmọ́ ọgbàlẹ́ àbẹ̀ akáàmẹ̀ òde láti mọ́ ọdún alẹ̀ ma ọgbọ́dúnmalẹ̀ ìmúkó ìmúkó yọ padà sí oníkéde ìyàmákóyè yìí ìná òde ayọ̀tún ti ní yìí tìyí yìí ìyàrin òyìnbó ìmúdùnmọ́ ìmúkọ́rọ̀ yára

one ma ṣe àgbẹ̀tẹ́ láyé kọ sáàmà ẹni one ìlà máa ṣe one ìlà máa ṣe ṣètò ààlùlọ́gbọ́ òjì àmà gbọ́nà mẹ́kọ́ owó yìí àbí ọmọ ẹni ọdún yìí máa àmàdà níbi musa aléìsára sábàgbọ́n àtàkàdà ìsìnrẹ̀lẹ́yà ọdún yìí máa àmàdà níbi musa aléìsára gbọ́kàmájọ kúbi sí misra unu kẹrẹ yàrá misra àtàwàkàlà wà tákì musa ẹmà máa kọlu onu la yẹ mẹlẹ amma da ke da tsire lori a kama ya duru yi ne omen amma a cikin wajen kama yi ne mi yau ya rama ya mun ya rama duru so wani yi ma ke ce musa ya kama a gini abin yi rike dai a mai ya koyon abin mai ma ya koyo ne a mai a ya jura a kyoro a wani ya mai rike tilu na mai ya azurwa ọlalẹ́ mo lẹ́yìn máa kàtí nìyí amakɛnya le mi so aba mɛ dɛ turo yi ati le amakɛnya mɛ no k'amakɛ ma mɛ ko pa taka makɛ wa do do yi le kama le ayi na tiɲɛ tɔ nga bɛti amɛ amɛ ŋuna da ayi le da ama yi o yi le bi ma yi da lɛ e wo mama wa bo da yɛ o ke ɛdi alo bɛ kɛ caman yɛ mama do sogo amɛ kɛ lo amɛ nya kana bɛ yɛ ka tigi e wo ɛta la ato ma mɛ da. Hmm, ame ka ame la kini abe ye wòle ame ne mukpa didi mi amewo gbɔ ame ye wòle kunyɔ kɛ ma kunyɔ kɛ ma mele kɔ mɛ nu ka me nya kako yi ŋa mele ina wa kama na wa do kekele yi nɛtɛ egbɔ e taga da adi si yi nɛtɛ taga adi si ami bɛni sira yi la yi a ma taga di ma igbele gbele lɛ ɔmɔ ma kɔrɔ e, yi jɔ yi. sábà máa dàbí àwọn kà máa líkọ́ mọ̀ ba ìka ń wípé àmàdọ́ ẹni ẹ̀nà mú ìka ń ọlọ́kùnrin ẹ̀lẹ́kọ́ báyìí ni ẹni kà máa dọ́ kí káálíbù máa yí ó ṣẹ̀wò àmá méjì lẹ́ àmá kò ìmọ́lọ́kùnrin mọ̀ ama ti mú sáma kó ìdáhùn àbí mẹ́wàá ni

bul ame beni israel aba akama kini meri mudaba ebiru kume jeun kidoma la hala eme aka mel wadu kulul baba sujada mena daba he ole mena mena du yikane uji uraka seume ile du yikane seume mena daba mena du yikane uji ukane la mara kini sajadatu shukuri sajadatu shukri o yelu na o yelu wi de mojo bi na mena daba he o le ta me jeju ngun bura le ba mena sajada shukri mena du de mojo buka kini eh abi che gba wa ja ji mojo akuma m daba he o le wa o do ha shi e o kuma ka lo tem wa kuru hitatun me amudaba me ka kini hitatun bi ma na e ngariyo

sẹlẹsìlì mùsùlùmí àmàṣẹyọ àbẹ àbò òpó ọ̀làdàmà àbùtọ́ wa ama ọ̀làdìrẹ́ ìkàyà amẹ́dà aláṣẹ ìgbìmọ̀déhùnmá ẹwọ̀n ṣe òkè hapun وبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون تو طيب، علي بن موسى عليه السلام ọ̀nà àdúgbùmá gúnnà ibi ohun ìgbùmá ibi ohun ìsúrọ́tìlùmá ìdà ibi dúgbìtúgbẹ̀gbùmá gúnnà àníbì musa nágbà ohun torúkíyẹ́ kúmá ní kí àkú iṣẹ́ kúmá olẹ̀ gidẹ́ ilẹ̀ torú ẹ̀yàn gidẹ́ olẹ̀ ohun ṣẹ̀lí ńláàmá ẹ̀yàn gidẹ́ olẹ̀ àníbì musa olí múmá yẹ́nìyí àmẹ́ àbómi ya ko suratul ma'ida da ke aya wuyoka in ya qawmi dukhulul ardh al muqaddasa ya qawmi dukhulul ardh al muqaddasa allati kataba Allahu alaykum التي كتب الله لكم ولا تعتدوا على أدباركم فتنقلبوا ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين يعني أما أبومي تلقوا الأرض المقدسة مدابا عن يفيولو التي كتب الله لكم عن يقوم مدود لله فلا ترتدوا على أدباركم من هو دابتي بدابتي بيجنون الإبن المجداتي alẹ́ ojú ẹgbìtì alẹ́ ẹ̀pá mẹ́mẹ̀kùmẹ̀tẹ̀dá sí máa ń dàbí yáṣẹ́ alẹ́ rẹ̀gẹ̀lú alùpùpù ló jàdù mẹ́gbùmẹ̀gbù bọ́ọ̀bù àwọn àtẹ́lẹ̀ irúkú ló kà fún mẹ́gbàdé o mẹ́mà àgbà mẹ́mdàbí tó yẹ rẹ̀ mẹ́gbẹ́lẹ́ pẹ̀tẹ̀pẹ̀lẹ̀ ọ̀sìrì tọ́ ọkùnmẹ́gbù ṣe mẹ́rù ẹ̀wùn tó قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا وإنا لن ندخلها حتى يخرجوا منها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون فإن يا موسى okpere anabi musa ewe kete ne ka ya daba alika ya mmiri amụ na ekweta ụmụ ya ya ole bụ mmamụ ikwu a agụmanyọ mọbụ akụ ya yi nepi ha jebari ame na ala dị ihe ole wụ ame tọọ bụ ebie na ama chikọtụ ama mmụte mmụlalụ mmụli mmụ ama yọmọ musa ya ole ji ụka daba chi n'ụwa. وإنا لنقول علم لقبلة حتى يخرجوا منها فكيف قابلنا لدوبين ولرمو فإن يخرجوا منها شوكما لدوبا أمن بابا بابا ولا ولا ما يمون أمي جبارين له أبو بولو بولو بيجيو له ما لدوبه فإنا داخلون إبعادك هذا ما هو تمام تمام قال رجلان من الذين يخافون من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتم فإنكم غائبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين الله أكبر

ebi suratul maida lẹ́lẹ̀ ìmúrùkalẹ̀ ìmúdùá ọmọlẹ̀ ẹnìhí alùkàlẹ́bì musa kìdégégbò máa ebe ka àmàdé na alùn ohun ìṣàmì sí àìdì gómẹ̀gbòjì kàkàkọ́ ẹnẹ̀ ohun ìṣúmà ìgbọ́mẹ̀gbòjì lẹ́bì ṣúmà fún ayá ti sí àìdì fún ayá kùdàbárì ha ẹni dábà kùmàdábà ẹ tọ ilá má dúdú ìwọ́jà mọ́lẹ̀ ní àkí ìwọ́jà ma' mamda adini inene kele ene kele ka kumali ene le kumali ba mamda ba yo gba enele e yo gba o gba ma enele ki bude mamda ba takuma ayu pegi ni ene gini onu ada ameru li onu da aka ya sahibul hayat li yajtani thimar min ameru li ameru ni ari kpọ̀lù wájú ẹ̀rọ léwu ohun yà á lé ọ ẹ̀rọ àmúnẹ kì í yá lọ kó yá alẹ́ rò ní á ẹ̀rọ bá wọ ẹ̀rọ abẹ́kẹ́rẹ́ òkè ẹ̀rọ yà á dé kìrìkìrì abẹ́ náà gẹ́rọ ibi ẹ̀rọ ní ẹ̀rẹ́ múnà tẹ̀ nyá torí bí àmà tẹ̀ kọ́ bá ẹ̀yẹ ìwé rẹ̀ báyìí ní sáà ina mai ma ina lulal kuma abi na gara gina lulal kuma taki le pe ya ene ke umali ejo na le ma ni ene lemu abi ene lemu fajalahu fi kummi ma al fatiha to a akulun ki bo ki gbe en ro lemu ya kulun ìwọ́n lè fẹ́ ìwọ́n ẹ̀rẹ̀ múnà mú ìwọ́n rú tùmí ọgbẹ́lẹ̀ ìdí ohun ọgbọ́dún máa mẹ́gbẹ́ yìí ohun ìmú má gbàgbà rẹ̀ ìhìn ìgbìmọ̀ àdúrà tákàdá ẹ̀wọ̀n kẹsì rẹ̀ gílẹ̀ gílẹ̀ báyìí ní tákì ìmú ẹgbẹ́jì ẹgbẹ́jì máa lẹ́ ìkú mú máa yìí ẹni àmì ọlákà ọ̀hún ma gịnị akọjọ achọ na amụ na ị ma chụjụ ji nwala ma ma akpatala mali ma anya tala mali ma ahịa tala mali ma akpatala mali ụya na china ba eyi china past china agụka ba ke akara ba mụ na ba eyi aka mụ na ọchịchị eneyu aka ụdị amụ ụdị yala na yi ama yala na kpilikpilikpilikpilikpili rẹ eju ma chọkwukwuru na bena akọ eji egwu ụya anyị igi su kokolo nse ọkọlẹ wo yi ma ló kò su kokolo yi ó kò kò yé ma gba ní ṣe tó kò ma gbé yú bá oyi ehu ma bá sọ pẹ́ẹ́mà sí i ìmádà ló lè ma ojí alẹ́ ṣáínà má ṣàbí gba ní. isi ma bá ẹ má ẹ jàkà isi ma kọ́ṣẹ́ kò ṣe ní nàìjíríà kẹ́ isi ma kọ́ṣẹ́ ẹ má ọjà kó yẹ ẹ̀rọ lẹ́nu kíkà isi ma gbí tẹ́ kà ti ṣe bẹ́ẹ̀ bọ̀ ọgẹ́lẹ́lẹ́ amóyíkàmà ní ìbábà dé pìlíkìlí máa ní mú máa kó ìmú máa ọgbọ́n ní ìyà mú máa kó yanẹ̀ adìmọ̀kó yanẹ̀ yìí mọ̀kọ́ ayé màá dé pìlíkìlí ẹ̀tọ́ ẹ̀wọ̀n mẹ́ta mai ni ọ̀nà na máa kọ́ makamaka ya gẹ̀mí ohun ya nílé àwọ̀ náà kamaka ya gẹ̀mí o gaskiya kama ní ọjọ́ lẹ́nà máa kàrẹ́ dánmọ̀ ètò alhamdulillah kọ́tọ̀rọ̀ aitum sha'ani náà wa amurana mai alamiri alikimẹ̀lẹ̀ mai alkadẹ́ gẹ̀mẹ̀ alkadẹ́lẹ̀ an wọ́n bọ̀ lóbi iná alkadẹ́lẹ̀ náà dẹ́yọ mẹ́lú alẹ́ abàdẹ́ gbọ́ngbọ́n a bimenea zoha ya ndu menea menea fadhabu fa akhbaru sahibakum wala yimale lalu mumuhiko ha atini aibole e yimale yani hayi ida farajahu ila musa mamda ga garabani musa fa akhbaruhu bima ayanu min amrihim en kuma liku ya amri malale o mamuhiko musa ayo musa alitomo ide gboka ajọ a na-eyi ọgọgụ ma achịju ya te agọ erogido oyi ma gụrụ ri e. ya te daga alụ onye igbo leda oyi akada te anagbo oyi ma te amade gbọrọgbọrọ abẹ na akwụ na-ekwe ere tụrụ alẹ ẹwọn kàdé yóò a ìbọ̀tà alẹ́ nìyẹn yẹn tọ̀lọ́pọ̀ atónúgbòlùgẹ́ ha abadan ma damu fiha shan ki muda be ki yo moyo mo yo akan ya kwa baba alimu ati ko du ja kala ko bojo ago akati ko yo ni ki yan abi be ni bo gele yo ati ko yo ngene ge bene bolo bene re yo turala i mu ka ti ko adamo fadhhab anta wa rabbuka faqatil lakum yawma yawjilayha inna hauna qa'idun aya ni yadi me abu me me yale wẹ̀kẹ́ akẹ́kọ̀ọ́ ìmú akẹ́kẹ́ akọ́kọ́ yóò yá òyìn ẹjà rẹ̀. abálẹ́bì musa ká ọ̀nàlẹ́bì musa mú ìkún ọjọ́ kọ́ àlàyé ni rọ́bì ìnílà áfíríkù ilẹ̀ adẹ́sì wà áàkì ọjọ́ ònù kwáyé ojú ọ̀làgẹ̀dẹ́ ẹ̀jẹ̀ mi máṣe olùkọ́ ọmọ ayé ní harun ẹni ẹdún mọ́jà kà náà lè náà náà lè wù omi á lè kọ́ lánàá náà lọ́dọ̀ ojú ọmọ ayé kékeré mi tápàlù fún ọdún yẹn nàmúnà ìjọ náà tó dáa lẹ fọ́pùrù kùbẹ́yìn náà wọ̀ bẹ́yẹn kọ́bẹ̀lẹ̀ pàṣẹ ọjọ́ abụke nwoji agụmabụ ọ na te ee nwanne ma ụya ji uwe nwa ọla ka ha ma nwoji nwa oge ebi enyogide ịhụma ibe ejichi ebene oyi akpọrọ maka otoro ka mọla ya dịgide ee akpọrọ na gide ikpe nwa ka owuyi ọla ama agbanyọ ka ọma ka ọ lara lara eni fa inna ha muharramatun alayhim arba'un arba'ina sana to e wo leba amụrụ chiri ho ọma ma ọ ba ọdọ ko ma man gida ba sai misira gbogbo ma kó imá àrígidà sí misira ohun musa ẹni sọ ọjọ́ ọgbọ̀n ma anya yájú abáyọ yé ya hi yẹ na fi àrídì ma ju ya ni mímú ma yá ma nà mú dùn ma lá falata àtàrà alkomi fasifi ẹn dúkì anyá ha bùnú yá ma musa ma amánike kó bàbó ìtẹ́kùn bá ló tèrè wọlé ní máa ní gẹ́dà ló tún yín ọgẹ́lẹ̀ bàjá bí i mú ìmá rẹ̀ lákàrún ìyá rà ẹni látàtẹ̀ gbogbo ìlàdàgbà ìtọ́gàlù igbó owó musa wọn arúgbó musa wọn mẹ́kàtí òun mákàtí musa musa tí mo yìí máa mú gbogbo máa ló olùgbòlùgbò máa máa jẹ ikú ikú ikú ya alára lè rẹ̀ mà yá pàdọ́ la máa mú máa lé òun jẹ́ wọn mẹ́lẹ̀ tó kù máa jẹ́ máa ní ẹ̀yọ̀ tákàdá ìsìrì máa ní yìí máa dé ọ̀bàtálẹ́ gbogbo báà ọmọ ma yọ yìí olùgbòǹgbò haruna ma yẹ musa mọ́ wà yọ ikú haruna lè kú abẹ́ haruna lè kú ma musa ọ̀ ṣe ń haruna ma yọ ma ọ̀rẹ́ wà ní haruna lójì mo kìdí haruna jù yìí ni ma dé dọ́mọ́ tolú àmà ma jí ipa aláwọ̀ kọ́ ma yọ wà jìbá kókó ma yọ olùmusa wọ́n ti jà ní má dàbíà àṣọ̀bàtà ọgọ́ yìí

musa ina na e e e ma wọ́n wọ́n man a bí níta náà lòun lẹ̀ ọ̀ yáwọ̀ rẹ̀ bọ́dọ̀ wù méjì máa ní mẹ́rin eighty years ṣúrúṣúrú ẹ̀nà ẹ̀dà bí ọrọ̀ ọrọ̀ ma abẹ́gbàlẹ̀ yọ tá màṣíní gbọ̀kọ̀bọ̀ anẹ́bí musa alẹ́ salam ti

ama nwoda bido ahụ hewu ma onye adabaghị ịdaba hewu ma onye adabaghị ba musa ka ọ maghachiri ihe ame nwụọ na i ahụ onye akụmedachidahụ menadụji kadet nye dachi kwuru amedịghị buki kwum mee adịghị buki ha igogide ekere bụ makwakụchaka yenwa menugwurugo menadụbedi nwọjọ menadụji kadet ọkwụrụ sitọtun mee anaghị adịmi ọmịrị na ngarịghị nwa kwụ n'ihi ịba kọtọ ya kwụ ide ala ole mee anya banwa otere zidiri muslimin

ọjọ́ ńláríyàn wa òun ńláríyàn wa ńláríyàn lẹ́hùn ńláríyàn yọ ẹnkọjú àkùnmọ̀ aláka ẹ̀ ṣẹ́nkà mẹ́ta kọ̀gẹ́lẹ́ ńláàdù lè jàmẹ́lẹ́ ńláàdù bá rámẹ́lẹ́ ìtọ́tùn ìtọ́tùn ẹnkọ̀mọ̀ àkùnmọ̀ aláka ẹ̀ ẹ̀ńgà fi ó lé rẹ̀ lọ́dá ó lé ọkà rẹ̀ lọ́dá ẹ̀ ọlọ́run mẹ́lẹ̀kọ́ ló dùn mọ́ alùpùpàkà yìí àbẹ́tù fi ṣe ààrẹ tí ń àbẹ́tù fi ṣe ààrẹ tí màdínà kele lẹ màdínà dùgbà àti hìwò ẹ̀mà mú òkèlè ya ọlọ́lẹ̀ mà náà lùgbà àti hìwò yìí ìbọn kò máa kó máa náà lójú kan nìyẹn bá máa wọn lójú kan nìyẹn òbíbi màá lẹ̀ àti hìwò gé kọ̀là ẹ̀pá bẹ́ẹ̀ màdínà kàdé fa anzalna ala alladhina zalamu rijzan min as-samaa àbí kò máa ṣàmẹ́ náà láti mọ̀ ṣọ́lámá láti gbé òmá láwọn yẹ́ ni taka máa ń mí àzába àmámúdùrọ̀ gbogbo yálà kẹrẹ̀bá mẹ́lẹ́ tó dẹ̀rùn dá bí máa ká ní ẹ̀sìnkú tó dáalẹ̀ pàbẹ́ màkùnmáṣe náà lálẹ́ wàdúkà yìí sọ́tún máa ìdà ọ̀tẹ́bẹ̀ ọ̀nà lẹ́tọ̀ mọ́mìnẹ́ وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ استسقى موسى مريا ẹgbà kanibi musa aleyhisselam kì á bì bí omi ń àbóhun istisqọ́ omi rẹ̀ istisqọ́ musa musa aleyhisselam kì á bì bí omi ń àbóhun àlùgbà kò má tàbálẹ̀ ohun máa gbọ̀kọ̀ bọ́ kanibi musa aleyhisselam torí ma akwụkwọ bá níbi musa gị mma na níbi musa alẹ́ isi ìṣẹ́ ní gbọ̀kọ̀bọ́jọ́ ìṣẹ́ ní gbọ̀kọ̀bọ́jọ́ ẹnà ọjọ́ àkóhùn àlùgbà pàmẹ́lẹ́ àmì àtìlù ní kàmẹ́lá ọmọ yẹn wọ àgbà ọjọ́ ẹjọ́ musa omi ọkpàlẹ̀ ẹmúlógún kúta lórí màkàkí ní musa ẹgbàdó kìtà àlàálẹ̀bá ìnà òkúta kàkìdẹ́ ọmọ kìtà ní òkúta lẹ́dẹ́ pátákà fẹ́ àbá òǹkóhùn ṣàyàwó ọkọ̀ àwọn ìyàdọ́mọ́ òǹkóhùn ṣàyàwó àmẹ́ni lè orúkẹ àlọ́ ìyá yóò ọjọ́ kí anibi musa alayhi salam ọjọ́ kala òdòkúta gẹ́gẹ́ ń dábàrù kùmà dúwà ẹ̀ ọ̀tákàdá òrùka báyìí ni ìnẹ̀gbà kì á ló tájì ṣeun Ada á jì kì á wọlá bá ìṣẹ́ àdábòbò kà mọ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ àmọ́ lè ní

aya mutakwa ji ya hola ngwe imuko ngwo imuko no jokuta ohun ya ya dadu alụ ida alụ alo ja tin alụ ya ku kola mu na te ma ene de haji ma ma kata ma dabale ohun ya popo ate ma bale ya mere gbanyule ya ra kere bo uko kitekwe ojú okuta ẹ Okuta mọ́rọ̀ òkúta wa òkúta tàbí ìdàbí wọ́n rúlé wọ́n bá ọmọ́lẹ́ torí kí wọ́n kọ́ ọ wọ́n dàbí wọ́n kẹun tí òkúta wọn wa àmì mẹrẹ mẹ́rẹ̀ gbáńgbélé tó òkúta ayé okuta òkúta àti ní rúlé kí òkúta lókè ha na-aje na na-ede gbaa mele ikú dágbò òkúta kó dágbò tí àgbẹ́rẹ̀ ló lé dáa sí jílé òkúta jẹ́ ògbàwà ó lélẹ̀ ìdéhùn déhùn ìrá tákì àbúkùmà kẹ́nẹ̀ ẹnẹ̀dẹ́ àjíkùmà káyì òkúta chọpa alamáyìnyálì ẹni mùsà rá ọ̀gẹ̀gẹ̀dẹ̀ máa òkúta wọ́lẹ̀ ọgẹ́lá ní mùsà náà ọ̀gẹ̀dẹ̀ máa láti àbígidé ọgbọ́dún ìmọ̀ ẹni ẹ̀mí àmúṣẹ̀ pé àgàdà ní ìmúta máa ti ma nínú pílẹ̀mù jẹ́ ara àgàdà máa gò máa ní iná kìdá àgàdà inú kó kìdá àgàdà lẹ́kùn máa ẹni ẹ̀dá àgàdà lẹ́sìn ẹ̀ máa ní má jẹ́ máa rọ̀ ẹnu kó àgàdà àti àkíyèmí máa rọ̀ yún wòlà kàkà tuma ohun màá rọ yín kà kókó ẹ̀dá kàlẹ́ lẹ́nu dúkìá bẹ̀rẹ̀ àgbẹ̀ lẹ́nu lọ ẹni dúkìá jẹjẹ ọ̀gbẹ́ lẹ́nu ina gidẹ́ kò máa bá níbi musa aleyhi salam yìí ọjọ́ aláwọ̀ tabaraka wata ala yà á ti nìkí mọ́ aleyhi musa ọlágbẹ̀ bí na gidẹ́ ìtẹ́ ohun ìjẹ́wò kúta múdu wá tọ́ ìgbẹ̀dàmúlẹ̀ jálè máa gàdà ó ní sáyé bó dókùn máa lé pakúṣáká àmáyé ní á ah, lókè ní gidẹ́ ìlú kó màkà lẹ̀ ṣé gbogbo lẹ̀ dé àwọn arìnrìn abájẹ́ ọ̀rùn ni àtàmákà ẹ̀rọ wọn èlé ṣe abẹ́wọlẹ́ mú di mí wa wẹ̀lì yìí omílẹ̀gàdà ó já nílẹ̀ ó yẹ ká lókòdó ọmọlẹ́nu abúmọ̀ alẹ́ pàkójá káàkùmá màjí ní kàálẹ̀ òkúta àkódàbọ̀ òbìmọ̀lẹ́lẹ̀ musa mẹ́rin kó ìmọ̀kúta kóyọ̀rọ̀ ìmọ̀ àhẹ̀kúyọ̀la ìmọ̀kúta kólágó ìmọ̀kúta arúgbó wàátù nkàtà àdùn wàátù àmọ̀nà mú nkòkóra bú òkúta kò ẹ́dẹ̀ mú nkòkóra àmọ̀nà anya ọjọ́ àti ní má lẹ́nu ìyá àti má lẹ́nu mú òkúta òkúta رجاء الله أكرم وعملني يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وفيها شركة أربعة شركة إسرائيلية أخرجه البخاري انفرد البخاري كي تقبل بروكاليلا أليكم فإنه آه، النبي موسى عليه السلام ما إن موسى عليه السلام كان رجلا حييا ستيرا ya canyo ta ba la abdu ada ko maja la yura min jildihi shay'an istaha istiya minhu ma lillahi biun gbogbo atọ́jọ́ kí a yá bọ́lá ìwé hajji fàkàlá àti yábọ̀ aláhajjirin ẹ́ ìmọ̀ ògbòǹgbọ́ ìmúkúrú yóò kúta ya no la kuma sha kan gane mai ni mai tetiru hada tetaturi ene duwa ene duki a chanyo ta ba logoi ki a imagine kuma la go mu didi mino bene gre ni ba illa beki no wodi wala nana eh ino lo ki dole nale imma barasun kini ki beki no ga ku akada wa beki a no ga ki bene dalal وإن الله عز وجل أراد أن يبرئه مما قالوا لموسى عليه السلام وجاتي نكيم بوهما يدنا بموسى عليه السلام جاتي نبوهما جا ترك ما يموهم يولا لله ترك كما ما جالك كني أولا كما كايبا جالن يدين كما أدا وللي أتتا كوجو جيو وكتا كدين وكتا كني رايد وإن الحجر أدى لثوبه وكتا ناكو قالب موسى إناكو قالب موسى فأخذ موسى عصاه وطلب الحجر علي موسى موقع دوشين النوك داولي وجعل يقول ثوبي حجر ثوبي حجر علي موسى ناكا أكومي وكتا أكرايو ثوبي حجر أكومي وكتا أكرايو وقال ثوبي حجر لقي دهم حتى انتهى إلى ملئ من بني إسرائيل gbogbo atẹgbà tí ìlú ní àtúnyọ́ gẹ̀gẹ̀dẹ̀ àbẹ̀bẹ̀ ní ìsirayílá ìlú ní àtúnyọ́ gẹ̀gẹ̀dẹ̀ máa fara auhu uriyana maguhu libaku asana ma khalaqa Allah azza wa jalla aga daun alibi musa buku maga koro ede uko ede igine gide ede ba asira kini hi ojibo ni olodu don wa abrahu ma kojo mo ojo mi boyo majadun iwo

inna bil hajar la nadiban min athar talabihi thalathan aw arba'an aw khamsa uboki uboki chagba lo kuta la ki polo arola no yibe ka nabi muta ko ba ile tenga me enga me lu a kenga ala ka nabi muta ni ko kuta to kuta la nabi du ono jamu kuta la du ti olukaye gbọ́ ìdábẹ̀lẹ̀ àkó olùka ìsìráìlẹ̀ olùkọ́ lè mí kùmọ̀ jábọ̀ jìbílẹ̀ àbá tàbí ìmúdàlá níbi ìkó olùka yẹ authentic reliable genuine ìmúdà yìí kìnnà lábẹ́ ọ̀la yálé ẹ̀lẹ́kọ́ amúdàjọ́ àti ìfúrásì bàkàtà wọn ju aláwọ̀ tó bára káwọ́ tààrà ẹni wọ ìdí sẹ́sìkọ̀ musa alẹ́kọ̀ mihi mẹ́ríà ẹgbàkadé mi musa alìkìlì tàbí musa kìí á jọjọ́ omi náà bọ́n fọkúnná sáka káwà kí ní ìdúrí bí àtúrákà àjà ẹgbà ti túkọ̀ ẹ̀kẹ́ kò kúta gbé ẹgbà lẹ́ẹ̀ ọ̀pá kìdọ́wọ̀ ẹ̀bá òun náà yóò kúta aláàbáyọ̀ yìí ìyà dóògò dóògò dóògò ìyà pààbò kúta má abi ìnàwí hà bọ̀nfàjẹ̀rẹ̀ mínú hùsùnẹ́ta aṣọ́ta omi kí ni tapúù dábẹ́lẹ̀ kómi páìpù mà óbì omi àlejò ọ̀nà mẹ́gbèjì òun àkọlù kúta yìí àmà àṣọlọ́pù mẹ́gbèjì kọjá alima kúlù unasi mẹsìlọ́bọ̀ ọlọ́pù dú ìwúgbò tìgbàjá mú mi ń kó ìhùmà ọlọ́pù dú ìwúgbò tìgbàjá mú mi kó ìhùmà wọn já ka wọn àti ní kúlù wọ́ṣọ́rọ̀bù mẹ́rin kìlá mẹ́ẹ̀jì mẹ́ẹ̀jù jẹun mẹ́à mú mi wíwá ti tẹ̀ ọjọ́ ẹ̀wọ́n mi mẹ́tẹ́lẹ̀ lẹ́wọ̀n ẹ̀kẹ́ mẹ́mọ́ wala ta'thaw fil ardi mufsidin leki muda mo lo le o ja no jo pa ne pa yi esu ko le pa de lo me lo le o ja no jo pa o ko lo e pa de se de lo kotada emi okuta ka ma ka kere ba okuta ko lo ka ji to ngale mi musa ne muka yi okuta le ba dabal olóhùn dábẹ́dà kálẹ̀ yú olóòjú ọ̀nà olóòkútalẹ́ ìdábẹ́dà kálẹ̀ yú olóòjú ọ̀nà kánàmì ní kúsẹ̀ sílẹ̀ jẹ́nà ìdí àmọ́ òkúta yìí foundation àjẹ́nà ìdí àmọ́ òkúta yìí ẹ̀tẹ̀ ẹ̀ àjẹ́nà tó òkúta lẹ́lẹ̀wọ̀n máa dún ọ́ alẹ́bí musa alẹ́yìn sàlámù bókà máa ní òkúta lẹ́ ìdí àwọn kùmà ma jamugun atokuta atopa idi on kanibi anibi musa jamugun kubo ora tama anibi adam alayhi salam egbale ma nkuta lepo atokuta atopa omole madeke madeke yiye ku gugugu ile atube ile mune ile mune musa àìpàtọ́ alẹ́bí musa aléìsàlám ohun ọjọ́ àkíní inẹ̀mí àyà ọ̀nà yí omi mẹ́kòjì mú ṣe ní pàrọ̀lá ọjọ́ àti pẹ̀lẹ́ ilẹ̀ kí mú mi wà láàtà àtàwọn obìnrin abdul musiri mẹ́kí múdà kó yá lọ́jọ́ bí على طعام واحد فدع لنا ربك يخرج لنا فدع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقدها وكفائها وكفائها وقومها وعدسها وبصرها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون والله تبارك وتعالى قل يا يا نوتوا لبو annabi musa alayhi salam ya fiti oji ni rayuwa annabi musa alayhi salam ojo wuku je qur'an yake aje ma qur'an ta daga da gaskiya ne amma annabi sallallahu alaihi wasallama in yogu badar in yogu wuku in yogu khandaq in yogu tabuk in yogu hunain idokogu hudaybiya idokogu bani mustalak ma yogu bani eh, dati rika dati rikai ma yi quraiza amu gule du kadi sallallahu alaihi wasallam ajayi e gbo korja dudun al ma jugule ni ya kai mi amaru lu kadi bi bulo ngale oyo du ra rayuwa wal kadi bi chilai be uliba ulukile jadu qur'ani tulul kile ni bi qur'ani màá kí ni màá bí aníbi ọjọ́ ọbẹ̀ nẹ́yìn ẹ̀gbọ́n ọbẹ̀ nẹ́yìn màá tuntun náà níbi ohun kúkúrú àní ọ̀kọ́lá ọ̀yà á ti ẹ̀ náà gbàrà rẹ̀ ìṣòro kọ́lá ń kọ́bà kọ́ ní kùránì gbogbo tó tààlà ẹ̀ lè àmìnà ẹ̀ àmìnà lólè ọmọ ìṣòro gbẹ̀kíṣà àmìnà ẹ̀ olú ọ̀rẹ́ wọn ẹ̀lẹ́kọ́ ضرب الله قرية آمنة آمنة مطمئنة

ìwé bọ́ọ̀lù àwọn àjùrà lẹ́wọ̀n gbogbo yóò kí ni fàlẹ́ àtàkùbá ànàbì kọ́ kúlé àjùwájú kọwọ́ bẹ̀ náà ti kàpì lẹ̀ ní ìnà àrẹ̀hìnà ìjẹ̀láàbì tí ẹgbàdú kọjá sí ìdọ̀dọ̀ àwọn ẹnìkì bọ́ọ̀lù àwọn ọkùnrin rẹ̀ àmọ́ òrùka alùpùpàṣẹ ẹrẹ́ni ẹdúmàlẹ̀ alùpùpàṣẹ ṣòlóńdú ẹ̀hàgbọ̀ ìkùnrin àmọ́ òrùka níbi àmà níbi kìlìgbódò àníbi àṣì ibi ọmọtọ ra aspekti life ma múnẹ̀ ọjọ́ àwọn gbàngbò ohun agbọ́gẹ̀ yẹni wọ ìrìkúltùm amẹ́bẹ̀ ní israel amẹ́ríà ẹgbàkúnmẹ́ka ya musa wee musa lẹ́nẹ́sbírọ̀ aláàtọ̀ àmìn wàhídà uje mọ́lá kéèsì ọjọ́ àtúwà ẹlẹ́wọ̀n yìí uje mọ́lá kéèsì ẹgbà dúró ìṣẹ́ àwọn àkàràmù kàáyé ẹlà ẹwẹ́ sẹ́lọ jẹ́ mányú mi gẹ́gẹ́ àlọ́ wa from time to time omi omi omi omi ngọ́ yìí alimẹ́nà omi lẹ́jẹ̀ àwọn àna wa kà tí ń àwọn ajẹ́ eh, a ti kí sọ̀bá àgbò yìí. ẹ̀hùn méjì tètè wọn yáàdù wáyé ìmáwọn tí e máa nẹ́fọ́kọ́ kọ́ lé máa yẹ̀ which means tí kà máa nẹ́fọ́kọ́ ọyọ́nà ìhílẹ̀ àmà nílẹ̀ kọ́ lé máa yẹ̀ ìjẹ́ ń kọ́ yáàdù wọn máa yẹ ẹmúdọ̀ ní ẹmúdù mi ẹ̀ṣù omi ẹ̀hùn kà máa tí nà bá òlẹ́nà

ami mi kune nikije mu madu akini bakul ma akini bakul en kara madu akini al bakulu tungine madu akini bejite buzi e ami bejite buzi dai omole na kokode bakul kode kite ka ko nudu mujuji kara madu fulful e ami bejite buzi omole tomato dai kódà ìgbèdè kárabù ní nùdí òǹkì àdó tòmátò àti tòmátùm àtòmátùm odò arabu rẹ̀ tó àmàràbà àmà ní àmà ní màá dọ́ àtòmátùm òun ni ó abó ni wọ́n máa jẹ́ àdó ní òun sí ni dọ́ àti ní tòmátò tòmátùm lẹ́ òun mú ní tòmátò rà. Thank you. anìkálà àà mọ̀ dúdú kà nìdí lọ́rùn ojí tomato lẹ́rìn àwọn gbogbo tomato ìdí àmọ́ ìdí àmì vegetables so àmà aléhọ́lẹ̀ àmúgbú màdí àmì vegetables le. so amati ni mbakole amemu bejiti guzingi iki kamani ki deru ele pe ongungu ele tu yoye ya ingo wala amati ni mbakole na kedu ngama engo mune kamango tinige wa kifaiha amango tini eruli kamado akini kifai eruli kumado ki kifai gire ibi yu common ya negala nini imda che common ana kichi aminu ya ne ma do akini kokumba e hmm? ya kwa ba ye ga iga de jimi an ye ni ma le mata ba ye ma do kokumba hm ede eye tigari ya ni ma le mata kokumba ma do ma kurwana ti jawa mu ye daru ide pe yini koje yini koje bi ana mdo kokumba ma do hmm?

cucu bẹ́ẹ̀ cucu mbar mber kọkúmbà rẹ̀ máa ní àmáàtí ní kọkúmbà kọjọ́ tẹ́ lọ náà kìtà ìhà rẹ̀ wọ́n fúmi ha ẹwùkùnmọ́dọ̀ fúmi ẹ́ ẹwùkùnmọ́dọ̀ àti ní fúmi ṣe albasa gini albasa gini ọmọdọ̀ àti ni fúmi yìí o dun na muna ci asaw albata ji ha ke lo ji alu ki aka mu ne ki ja ko lo da hulu abiga la do ke iga la do ma do iga la do du ya do iga do ati ji mi la do ya do inu ado galiki eh eh tafarnuwa o ma ke ja do

wa adesi ha ẹgbùmọ́dọ́ àkíní al'adẹ̀sì eyi ṣe arab ẹgbùmọ́dọ́ al'adẹ̀sì iṣẹ́ wọn ó kí tí arab adọ́ adẹ̀sì ẹgbùmọ́dọ́ adẹ̀sì a na-ebi ọwọ́ ọwọ́ ọ̀gánì nke a na-ebi ọwọ́ ọwọ́ ọ̀gánì pé àmìnẹ̀yọ́ àmìnẹ̀yọ́ ka na emi inye ṣọ̀pá èyí ìṣọ̀pádé àmẹ́mẹ́họ́ kí a bí ọwọ́ arabado al'adẹ̀ rálẹ̀ wà á ha a máa tí ní àmẹ́mẹ́họ́ rílẹ̀ wà bà sọ̀lí ha a máa wọ́n tí ní ẹ̀wọ̀n bí ẹ̀lá pọ́lí nẹ̀gẹ̀ ẹ̀wọ̀n bí ẹ̀lá pọ́lí nẹ̀ dọ̀yẹ́nyẹ ka ẹwẹ́ ka rẹ̀ bá dọ́ bọ́sọ̀lì jáálí abánilẹ́ṣẹ́ albata albata ẹ̀dù ìjàrẹ́ pọ́lẹ́gbọ́gbà bọ́sọ̀lì máa kí bọ́sọ̀lì ha màkàáyì bọ́sọ̀lì òun lẹ́gbàládọ́ àti ní àti ní ama kita alu sewi ma sewi lu makanga taka aje mi to albasa albasa to e albasa gide ba e a cha albasa kita mo biti yoga ne polin ucho panu bunga biti yoga ne ne abasa lu bunga biti yoga ne ne uchu dia biti yoga ne ne ẹ̀wọ̀n ẹ́ òkéde ìyábí ti yọ́gá ní ìkájì ya duk yoga da bela oke da kika ji amma shoma yola ma to amma ti class basal class albasa unga maletu ami vegetable amma yoga ne bakali ha ami vegetable ne o do lugu ga duk yoga to idai basal eh basal class ma malan ne

ẹmà gini kẹ̀kẹ́ fún ma wà áṣíọ́lé òkèèké fún ma yóò yí vegetable fún ma jẹ́ àgini akọkọ tomato oòdó àmàdọ̀ ugwu ìwọ́n lókà kìí dáadọ́ déèkì kẹ̀kẹ́ fún ma wà ádọ́lẹ̀ ma ní bọ́kọlẹ̀ àmẹ́nu vegetable àmá tí nílẹ̀ ọgẹ́lẹ́ ma dọ́ àmá tí àmọ́ àmọ́ pákọ̀ ọ̀pá àmọ́ àtẹ́ni àmọ́ albata pàmìlì gẹ̀ àbìtì yọ́ lọ́nà musa kàwọn yóò tún kí yẹ́nà àmì ilẹ̀ kí ni wa agbè mẹ́rin àpín sẹ̀lẹ̀wà àti ní yìí kí náà wá ilẹ̀ fún wa mọ́ yún wa pẹ̀lú ilẹ̀ ilẹ̀ bá wọn aláwọ̀ gánẹ̀ ohun mẹ́tìlẹ̀kú mẹ́gbàlẹ́wọ̀ bile bi huwa kai turuki yiki ya yo ki rumo wala mede mu ki nyoto ni dido me ipalo en yiki ki doga ne ngeni ile Ya ne ko ma kini ni on ne atini on na ni yo on na on on no hmm dagene le nga àmẹ́kí ẹ̀ máa gbèrò dùnú àgbẹ̀kó yíru àgbẹ̀dùnú ojú okun ọkùn ẹ̀ lẹ́ẹ̀wẹ̀ lọ́pa mẹ́ abú ẹ̀kọ́ yí kóhùn lè dákẹ̀ yára rà ẹ̀jẹ̀ mà ara rà gbèrò mú yà lẹ́bi musa ọjọ́ àgbẹ̀ni ẹ̀tọ́ ọ̀chẹ́ngidálẹ̀ musa ẹ̀kọ́ rúbi ohun tí a mọ́dà àdó àtígìlì ọjọ́ kàkà máa fẹ́ túnmí síra máa yí abáyà máa yà mọ́ ẹnu ẹ̀dì ṣíṣẹ́ àdúgbò iná ẹlẹ́kùn máa sàátò ẹ̀wọ̀n yóò kùmẹ̀ àti ní kúkà wọn lókè dùn mẹ́ ẹ̀wọ̀n lẹ́rú yóò yá ní ọgbọ̀lẹ́ ìkẹrẹ̀kọ́ ngà máa yá kẹrẹ̀kọ́ kẹ. a musa

mẹ́wọ̀n náà tọ́kùnmà wúyó mẹ́ẹ̀bẹ̀ ńkọ́ mẹ́ẹ̀bẹ̀ ńkọ́ dágbẹ̀nyá olú ẹ̀wọ̀n lẹ́ṣígbò ògìyọ́ yìí mẹ́wùgbẹ̀ mẹ́wùgbẹ̀ alùpọ̀jọ́ àkókò mẹ́ẹ̀dọ́mù àgíríjì wọn jọ akọ́mọ́ ṣẹ́gun mẹ́wùgbẹ̀ alẹ́jú yóò yẹ ẹ̀bẹ̀ égbé ìgbẹ̀ má tẹ́ nìníṣẹ́ egbe ẹgbẹ̀rù tọ̀ wíìdì rẹ̀ àmì ilẹ̀ mẹ́wùn má mẹ́ ìgbálàmùdá mẹ́nìkì náà mẹ́kúrú ti

agbọ́n ìgbà máa jọ ńgájú kàtà yìí gàìgàǹkà ẹjẹ́ jàmàlà máa olùgbùngbò máa ìgbàdúgbà máa jọ àmá dábá yìí yẹni ìwọ̀ dúrì bẹ́ẹ̀ alẹ́ ìgbìmọ̀ lílà àmájú kàtà ní mú yìí kúmà dáàdù kúmà dáàmọ́lá ní múlò wọn mẹ́kẹ́nà máa yọ bàtà máa bàtà tí máa dúlẹ̀ lùkọ̀mùsáká òbí àdìmásítì nẹ̀rùn ọ̀lẹ́mọ̀ yẹn alkumatin da mazalika bi annahum kanu ya da ahaji wa ba'u bi ghadabin min Allah ma wa ba'u bi ghadabin min ma mu ma kubojo la ile kumakai rojo men dema ma je kenile ama ma je kinyo ni ọjọ́ àti ìkàmẹ̀bú kí èèyàn lẹ́mẹ̀gbẹ̀lẹ́gẹ̀ sábàlẹ́ àti ilẹ́jẹ̀ mọ̀bàtí alẹ́ àti ilẹ́jẹ̀ mọ̀bàtí ذلك بأنهم كانوا يكبرون بآيات الله إن صدقوا الله شيء ممكن لبا أما ما كوكاي أما يا وجو أم بني إسرائيل إن كتاب يورو بدل تقوم هذا abụghị ma ji akwa waji anyị ọmdụbụghị ma n'obodo a ma ji yo ewe ji na wana ọkpọkpọ ma mụ ma ewe uchi ma ma ji ajela nwụrụ ma ji aja ma chi ma ji amam ikpa bịa ewu amaghị ama ma malụ ọya ma ma aba ma na ọmachi na ọmachi na ikekekpo kwuru

níbi zakari yàwó mamudu pa allah akbar wọ́n ti dága ṣe o ma mú ma ọ́ òjì ma yára òjì ìrọ̀ àmàdọ́ ha ìyákẹ́ fi kàmá ti dáka wà pé ọ̀kẹ́dọ̀ níwájú ẹgbọ́n wọ́n ma wà níbi àyà ńkọ́ àlẹ́ àtọ́pàtà ẹ̀hùn kì wọ́n kẹrẹ̀ bọ́ẹ̀bù wọn ma ń ní ṣe ma fayinihi anibi ha ya makwarogba aba mema anibi dukwa ungun ga ta odu inawa ko ndawa kuma ni ata lebo yidami unwa tino na memo dukwa ehi ma dukwa tako ungu ko la ama kuma ko ma bi dingora ya ma awu fa ko ja do ba ma ma do pa yi we ja ba mema no we ba mema itoro kuma toro ba ya mere ba wọn ma fa tọ́bi ma nó ma nó ma nó ma nó orílẹ̀ èdè òun ìdíje rá gbogbo ẹlẹ́kọ́ ohun ma wọ́ ma ìyókù ya fẹ́rẹ̀ wá tó ìlúkà iná ìdájọ́ àti ìgbẹ̀gbẹ̀gbẹ̀ dàgbà yóò aláàgbò yẹn ni bàbá wa wá gbá mo abọ́n ma ṣe ńlá nùjà bèbí yìí yẹn ni ẹlẹ́ ẹni olóòlù nàbẹ́ àánú nǹkan mẹ́dùn pa ẹlẹ́ ẹgbẹ́ ẹ̀tọ́ wọ́kẹ́lù gbogbo oníjẹ lára mọ́ ẹgbẹ́ kàrẹ́ ẹ̀jẹ́ ẹ̀mú ẹ̀bá ẹ̀lẹ́gbọ́ yàrá àrúlérúlérúlé àyíwọlé ọmọlẹ́ ẹ̀rọlé orí awo múmi bàmàdà takawo àmàlùsí yàmúlá àti òun ìdàgbẹ̀rẹ̀ ọ̀nà rẹ̀ yàáyá dábà ẹgbẹ́ àtúnyẹ̀ lọ́mọ wọ́yọ̀ òtógbòmù ìmọ̀ wáyé nìyí àtàyè ẹnì kẹrù lé mi wọlé láàyè ẹnì abẹ́ ẹ̀dẹ́ wáyé nìyí ẹ̀dẹ́ wá láyé ti pa ẹnu tó bọ̀bọ̀ lé yóò ké abẹ́rẹ́ tó bá ní mọ́ká lò gbó ní kẹrẹ́ àmì mọ́ òtógbó ìbílẹ̀ òtógbó kẹrẹ́ mọ́ká mẹ́kẹ́ ẹ̀kọ́ yẹ ẹni lẹ́ẹ̀dọ́mọ̀ yìí bọ́n mà yá gbọ́n mọ́ ìka ọmọ ẹlẹ́ẹ̀dọ́mọ̀

Hmm. amma janga shine wa shine maci amini amini kola mai ni critical analysis eh yuwa ne kulu keke yo gide yo keke bele gide mu eh ma no critical analysis de cheu ga gine ha critical analysis ka yuwa ne kulu ka go ka ka ka ka go kulu ka gide ka ga gide ini ge no lo gine bole ba mo ka tikara dunne ma ke no lo ani bi ojo believe ni ma believe ní ìbílí ilẹ̀ àwọn àdà níbi ọjọ́ lálẹ̀ ohun ìmá mọ́ ní ẹwọ lẹ́bẹ̀ẹ́ kó lùgbàlẹ̀ ìlà ìdẹ́ ká níbi ọjọ́ kí lè ìbílí kíkọ́ ọmọ àwọn níbi ọjọ́ tí a máa ìbílí lè màjáíká mọ́má màjáíká bìbílí òbílẹ̀ tákí ìbílí wọn káwọn àgíní lójúgbó onígàgíní ó ní mú ká níbi ọjọ́ ọdún yẹ síyẹ síyẹ wọ́n kẹ̀wé yíyà kó ní kẹ́ mọ̀ wọ̀nyá

tọ́lálẹ̀ ilẹ̀ tó ọlọ́kà ìwọ́nṣe tọ́ tọ́lálẹ̀ ẹnẹgẹ̀ arúbọ́ọ̀lù tíṣù yà níbi jẹ́gẹ́dẹ̀ àwọn ìyàlẹ̀ ẹ̀kọ́rọ̀ wọn ni ẹnẹgẹ̀ arúbọ́ọ̀lù wà máa ní oyà níbi jẹ́gẹ́dẹ̀ àwọn ọ̀gáàrọ̀ ẹ̀rọ̀ tó yà níbi jẹ́gẹ́dẹ̀ àwọn ìyàlẹ̀ ẹ̀kọ́rọ̀ wọn ni ìmùdí ilẹ̀ mẹ́rin lùkìrìtì sáàjì bọ́ọ̀lù àkọ́ ọlọ́yọ̀ bọ́ọ̀lù ọlẹ́hùn ìlú yìí ẹjẹ́ nílùú bọ́ọ̀lù ẹwọ́n lùkùlà ní kọ̀ọ̀lù egba ọmọ mẹgbẹ tẹ yàá dùn ní ibi bọ àdínì ń tẹ ìdí ẹ̀sùn dáka máa lè máa jẹ́ kó lè na kọlá kọ́bọ̀ ẹgbà ẹ̀kì tó pẹ̀kẹ́ ẹ̀dù ẹgbà máa ní táìmù dúkọ nẹ̀ tí ma dún ní ayé ohun máa tún ní nínú ojú ẹ̀kẹ̀rẹ̀ táìmù lẹ́ṣẹ̀ yìí ṣeun kẹ́ ní ókú òun ẹ̀dáka alóṣẹ́ máa ní ní màtàmà wọ́n là kọ́lé kẹ̀ṣì ọ̀mọ́lẹ̀ tó dárúkọ ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ mada skizi oyele ago ho kumate obo goro anagbo na kala ki yoroda uta anagbo na kala ki yoroda obo na kala mu ya mi mi ajakare ki ane ni party kinele aba kini bosa kineta rubol ago ho lele ki yoroda eba islam je ku ya islam ade ji go ya koro go obile ya du mawa bade amakabri ẹjọ́ni yọ́ni dágbó kìfítà dágbó kò ẹgbẹ̀jà mínú gbínú tàbẹ̀jọ́ mẹ́fẹ́ dọ́lá mẹ́rin dọ́lú àbẹ̀ṣí tíìmù mẹ́rùbọ̀lù dáwà alùkò anú ní ibi ẹni ìkẹgbẹ̀rẹ̀ ń yábọ̀ gbé bá ọmọ ayẹwẹ́ àpapà òmúlẹ̀ lóbá ẹgbẹ́ kùlà fún àbálẹ̀lẹ́ ìdíyàn òkèlè ìsìlámù déjúgbó ìwòmálẹ́kì àdúrà ẹ̀bá àgbàdé mẹ́fíwọ́lẹ́ ẹ̀bá ìdíyàn ìsìlámù déjúgbó kìdọ̀ ìdọ̀ ìdọ̀ ìyàdọ̀lọ́mú bọ̀ọ̀ ẹ̀wọ̀n múnà ń ga gíní ìyá wọn jẹ́ wọn mẹ́tẹ̀rú kúmẹ́ nù ọ́ọ́lá yóò tẹ̀bí délé ní àdínà ọjọ́ ẹ̀wọ̀n bọ́ọ̀lù lẹ́yẹ̀rọ kẹ̀mọ́ yídà èyí ẹ̀ pàtàkì nìkẹ́ náà kẹ́tọ̀ ẹ̀ àjàkà náà tọ̀ ọ̀bá akìlẹ̀ ẹ̀wọ̀n gbé já wọn dúgbọ̀ lẹ́jà ẹ̀jẹ̀ àkẹ́gbà ndị a kuma dị jugo tak ma ma dọlọ ngọ and ẹnwụ duk islam ngọ ne aba ẹnwụ na achi ya eyi duniya eba ma ti ne ko na gide jugo ete ma abụ onye adụwa ama akpa ama di bọọlụ yiwa ere abịa aka mgbe ya nwudo ama ka amenọla akpa amaduwa to amenọla abakpa amaduwa amenọla abakpa ẹnwụ edu nke ya anyụ ha ma papa ma yere atọkwa ma àmá yíhun ẹun dúkà ma àmẹ́nà làbàpà yíhun tàbálẹ̀bá lámọ́ àbí gbogbo ìlú tí wọ́n ìdíyàn ọ̀ta àmẹ́wọ̀n àmẹ́wọ̀n àmẹ́wọ̀n kàmà àdéjúgbótà ma dọ́lọ́mú òbọ̀ tòmátì nìkú nìkí ìyọ̀lá wọn jìdí òbọ̀ ti kàdálà rẹ̀ mádàálẹ̀ jọ́làjọ́ lẹ́yìn àṣílẹ̀ níbi ọjọ́ tí ń gbàgbọ́ ma àjọmọ́jọ́wà ìdẹ̀dẹ̀ ká ẹjẹ́ wà tákà márùn bọ́ọ̀lù máa ẹ̀ ẹ́ ọ̀là ìkàràmọ́lẹ̀ ẹni ìtọ̀ àmà ìmúdíga kí ní hí ẹtí nìtòrú kẹnu kẹnu gbítọ̀ ọlá kẹlẹ́gà kẹtì ìbá ẹ̀ràrọ̀jọ́ aràrọ̀jọ́ kẹtì ìbọ̀tò ọlá kẹkẹrẹbẹ ẹtí ní kẹtì exercise kúrò kìlò wà mọ́lẹ̀ tábìlì ọ̀dá tó yí bíèdì ìṣe pẹ́ àgùnmẹ́kọ́lá mi pẹ́ àgùnmẹ́kọ́lá mi ẹ̀dá tó yí fíìlù mẹ́tíni ẹni ìrọ̀mẹ́ni ẹni ìrọ̀mẹ́ni mẹ́yà mẹ́rọ̀mọ́lámẹ́ ọgọ́ kùmà tó kòkòrò kùmà já arọ̀mọ́lámọ́ fífi fífi mamẹ́rẹ́kà ló dé ọ̀gọ́ mamuta ti jada bẹ̀rẹ̀ ń kójú tọ ẹnẹkì yẹn rẹ̀ ojú lẹ̀ amẹ́lẹ́lẹ̀ bí ọ̀rẹ́ òun wọlé tọmọ ẹni ọlà bọ́ọ̀lì dùn mẹ́rọ abanẹ̀gẹ́dẹ́ bá kúmẹ̀dù yọ ọlà kọ́lá mẹ́ kí gbìtì kì máa pọ̀ náà yọ wọ́n lè kura ní ìjìnlẹ̀ ogúnyọ́ méje ogúnyọ́ mẹ́rin kì tó yé mẹ́ta tága mẹ́jẹ ayọ́lá rẹ̀ kùyọ́lá mẹ́kùmẹ́yọ́lá yìí torí kúmẹ́ni kí nìyọ́lá kúmẹ́ni kí lẹ́nà ìbára wọ́jọ́ báyìí ní ibi ẹ̀rẹ́ mẹ́rin bí ìdìbò rẹ̀ ẹ̀yìnkú ọmọdé amẹ́kùnmẹ́tsadínì amẹ́kùnmẹ́kọ́jọ́ kàràtú mẹ́tàdínì fílì dábàjọ yìí má lẹ́nu ọgọ́rí dágọ̀ mọ́ má lẹ́nu ọgọ́rí dágọ̀ mọ́ olùmọ́mù gbọ́gọ́rí dágọ̀ mọ́ olùmọ́mù gbọ́gọ́rí dágọ̀ mọ́ oyin fílì dìpọ̀ yé lẹ̀ làdá àmọ́tàlájí mà yí fílì dìmàjọ́ máa kú máa kèké sáì àmàdù bọ́ọ̀lù lórí ló yá nẹ́ẹ̀ máa kọ́ fílì báyìí nìyí àbẹ́ agáló kámẹ́ àrùbọ̀ọ̀lù bọ́ọ̀lù yẹ́ ẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ lónìí ẹ̀tẹ̀ a máa káṣẹ̀ ti kàdúmẹ́ ya this is male mebe this is male mebe na is dribbling now is taking it to the field is going is over and like ina ka kuma ma yale ka male no be de e kire o je wo ye ma ka ma ya na tu ma lo ni aleko

ẹ̀wùtí kẹmù kẹjẹlẹ́ ìbá ẹjẹ̀dọ̀lẹ̀ àti hùn from 4 to 6 ọjọ́ dúkọjọ́ wọn bẹ̀kí ni oúnjẹ́ yá ní wọ́n ní gbogbo ẹ̀mọ́ orú ní ìbùn ọmọlẹ̀ odu mẹ́sì ohun àrùkú ẹ̀ lionel mẹ́sì hmm? àbákí ní amadé ọ̀ ibu agrikó síká drọ́gbà àti drọ́gbà ó dé òun sí drọ́gbà máa dùn ẹ̀lẹ́gbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ lápàdì lápàdì máa dúdẹ̀ ní ìdámàmọ́dún kún wọ́n lọ́mà oyúyúyú kódà mi káfìrí wà káfìrí jẹ nẹkùn náà ajúdùn ọmọ ẹnu ẹjọdún ẹjọdún àbàpà máa dé abubakar gúmi máa dé táàrù bọ́jí ó dí àmì máa lè mílí ní nílé fún aṣọ kàtí máa dọ́dún màkú ẹ̀ yí lẹ́wùn mẹ́múdọ́ àrùbọ́ọ̀lù káfìrí ká kẹyìn ajẹ́lẹ̀ tó tó dáálò rùkálẹ́kùn máa ṣe lúgbà ní pẹ̀lú kẹ́rì àwòrán ìnẹ̀tẹ̀ ayi na le du kɛmɛ na du ko bɔɔlu o jaabi le kɛlɛ awɔ ɛdu ko ɛdu yɛrɛ kɔnɔ mo mo mo na ŋgɔ ɛsi ɔlɛ mi ni si ala jaabi ko yi de awo n'oyɔ lɔ nù ɛmu ti ya da kɔlɔ ŋa ka da mo. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله في الذي بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون أبوك داي ما مونا وجو غدابا ما ما دروجوتا وكانوا يعتدون ما هو شابوك ما هو نجي غدابا إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الذين آمنوا إلى بكم الإيمان والذين هادوا Bukuma máa ní kọjọ́ máa ní bókùmàdé àmì haadu that is àmì yahudu dẹ àmì yahudu a máa ń ṣáti àmì jews wà nẹ̀sọ́rọ̀ nẹ̀sọ́rọ̀ àmì nẹ̀sọ́rọ̀ ṣe àmì christian dẹ wà sọ́bìín máa ní àmì sọ́bìín báyìí ni àbókùmàdé àmì sọ́bìín àti àbókùmàmá nàdínì ọgbẹ́ nàdínì igi wọlé sọ ìkáṣe ìdánwò ìṣàpàá ní ìjọ́ fritinka egwubiela eyo amaju ọrọ mi gbọgbẹlẹ lẹji nàìjíríà ni amánà ọkọ adìmí bí olú ugi ni ó sàkó màtà sákàdà amáde ọ̀là adìmí dún ló ní ma ilé ìwọ lé màá nílẹ̀ dúró pásítọ̀ kẹwà bu ọkọ̀ ìjà rẹ̀ no àmìkú àmì fritinka lẹ màá ní àmàlẹ́ mace amimali mace kimanan ọ̀nà ọ̀wọ̀dá alikun toro ẹni ma dọ́ akini bí nira hawi malimi hadithi ṣe ọ̀nà yìí imam bukari kadan yẹni hi asọ́bi'una firkotun min ahli kitabi yakra'una zaho amma saktika ọmọ ẹ̀tọ́ kakwe ami ahli kitabi ma mace yi zabur sam ya alibi dawo da ayi ina mace agbaye amma yi ta jini manya amma ce alkitabin na mamuda ce maɗuma a mista biko obilege alhassan albasari ƙunshe na kiye ne a bele ba a mele dabe na kini ami meju samara reuna bolu ba adi ni a mele da mu amma maɗuma kini a mista biko muawiya ọmọ abdulkarim yẹ ni òun ẹwọ́n gbọ́kúgbọ́ hassan kí a kí ẹgbàkẹ́ kí ni àmì sàbíkú nàìjíríà tọ̀síbó kàmẹ́ àmẹ́láìkú màṣára rẹ̀ mú yìí ẹ̀lẹ́kú àmẹ́láìkú kùnà màṣára rẹ̀ mú yìí tó dáàlẹ̀ máa náà kùnmà kó mọ́ bá ọwọ́ ọwọ́ òǹṣe yìí iṣẹ́ ní kàmáàdì kí gbígbà lùkàkwá ẹni kùnmà àdúrà kí ní abrahaman ọmọ zayd òǹṣe ní kìí ní asọ́abìkúnà ahàlù díìnì minel àdìyà ẹ̀ àdìní dúú ìnàbí kùnmà máa dá tẹ́fẹ́ wọ́n máa ń yá bàdí ní ìmọ̀ yẹn lóyún yìí abile o maduma mustabihun madu jane mosul mosul shoja estetika shoja ne rati ngini madu mosul abile machaka kila ilaha illa allah ma nukolo do ajini ma gunde mazaka dani mana ne bidun kama ka wagoju kila ilaha illa allah ya magoju ni maduma edutija ne ojane ojane gra maduma abu kurdistan wọn majoma majoma tegini tɔrɔ la a di nɛgɛ a yɛrɛ dɔn ami kɔdi ami ami kɔd oh, wọn majoma k u r d s ami kɔd majoma sabina majoma ami sa ami sabi un o bi a ka a bukide ipakosa kaaba mɛ amina bilahi ɛnɛ du k'i jɛ k'i a di imaani kɔjɔ alahu ye kuma wali yow mi akiri k'i a jɛ k'u yuti ta la wa amina sɔli ali k'i a o kɔrɔ mɛmɛlɛ k'i ti ko a ni فلهم أجرهم عند ربهم أبين ما نولاد ما وجوه لما ولا خوف عليهم إيه ولا خوف عليهم سوقوان يادو ما بولني ولا هم يحزنون يردو يا من يادو ما نعم وَإِذْ أَخَذْنَا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا مَا آتيناكم خذوا مَا آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. So, I agree, Oluka, or Muneku, to Oluka, if you tell me, have no olùkà owó kò máa tí kó àná máa dádún lóyé ní o máa kó máa dúró bàyá ká màmá wọ ìdí náà tẹkọ náà níjàbá là ẹ ọjà kò ìdí náà tẹkọ náà níjàbá là ẹgbà kà máa dúró nyà tẹ aná ojú mẹka àná ojú làrá bẹ náà kí ni olùbọ kà ìṣe nínú tákàtí ní kàfọmẹ gbọ tákàtà. تولجيل مجانا تواواي عبد قانا مباركين ونا نايا ملك بارك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا